káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tí ń dún kọ̀ǹgó kọ̀ǹgó ó dẹ̀ ti ń kọ̀ǹgẹ̀ kọ̀ǹgẹ̀ bẹ́ẹ̀ ni o bá ti ń gbọ́ kọ̀ǹgẹ̀ kọ̀ǹgẹ̀ ṣe ti mọ àwọn onílù yẹn ti mọ̀ wípé ẹ̀ àríyá ti dóde àríyá ti bẹ̀rẹ̀ ní pẹrẹu nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí abala àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li bí àmàlà tó jiná ní ẹ̀ka tíátà òun ló kù báyìí wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ tẹ́tí sí àwọn ìròyìn tó ń gbóná ní ẹ̀ka tíátà à ń bọ̀. Fúnmi Àwẹ̀lẹ́wà tí ó jẹ́ olóòtú ti ṣe àfihàn Tattoo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yà sí ara wọn lórí ẹ̀rọ ayélujára. Wọ́n kọ gbólóhùn kan ire ni mo yàn sí apá wọn. Fúnmi Awẹ́lẹ́wà di gbajúmọ̀ ní ọdún 2013 tí wọ́n dẹ̀ ti kópa nínú sinimá tí ó lé ní márùnlélógún. Gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka tíátà ti òyìnbó Mercy Johnson tí wọ́n jẹ́ former special adviser fún gómìnà ìpínlẹ̀ Kogi ti di brand ambassador fún ilé iṣẹ́ ńlá kan kan ọkọ wọn Prince Odi Okoji ti comment lórí Instagram post wọn wípé congrats babes keep soaring tí Mercy Johnson dẹ̀ dáhùn pẹ̀lú emoji ìfẹ́ pẹ̀lú with you by my side the sky is a starting point thank you my love from Mercy Johnson. èyí ni ìdáhùn tí Mercy Johnson fún ọkọ wọn nígbà tí ọkọ wọn kí wọn nígbà tí wọ́n gba brand ambassador fún ilé iṣẹ́ ńlá kan láìpẹ́ yìí gbajúmọ̀ òṣèré Regina Daniels tí ó fẹ́ Senator Ned Nwoko ti yọra wọn kúrò lórí ẹ̀rọ ayélujára ti Instagram wọn kí wọ́n tó yọ Instagram handle wọn wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ pé àwọn yọ fún ìdí kan tí ó yé àwọn nìkan ṣoṣo arábìnrin yìí ṣe ọjọ́ ìbí wọn ní oṣù tí ó kọjá tí wọ́n dẹ̀ lo àkókò náà láti sọ fún ọkàn wọn pé wọ́n ti yí ayé wọn padà sí rere akíngbajúmọ̀ òṣèré fúnkẹ́ adésìyàn tí ó ti darapọ̀ mọ́ òṣèlú pé wọ́n kú oríire o láìpẹ́ yìí ni ìyàwó ààrẹ orílẹ̀-èdè mrs aisha buhari fi wọ́n jẹ personal assistant on domestic and social events akí fúnkẹ́ adésìyàn pé wọ́n kú oríire o òṣèré àti gbajúmọ̀ olùdarí ní ẹ̀ka tíátà òyìnbó chidi chikere ni ó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó kó wọn yọ nínú jàǹbá ìjàmbá iná tí ó ṣẹlẹ̀ nígbà tí mọ́tò agbépo ṣubú ní Onitsha wọ́n ní ó yẹ kí wọ́n lọ ya eré kan ní ojú ọ̀nà náà ṣùgbọ́n nígbà tí àwọn ayàwòrán wọn pè wọ́n pé iṣẹ́ yá àwọn kọ̀ láti lọ nítorí pé iṣẹ́ kò yá wọn lára lọ́jọ́ náà Aki, kí gbajúmọ̀ olóṣèré àti olùdarí Chidi Chikere pé wọ́n kú oríire o gbajúmọ̀ òṣèré Àdùnní Adé ti gbé àwòrán àwọn àti màmá wọn tí ó dùbúlẹ̀ lórí ibùsùn ní ilé ìwòsàn jáde lórí ẹ̀rọ ayélujára wọ́n ní àwọn fẹ́ gbóríyìn fún ìyá wọn nígbà tí wọ́n sì wà láàyè wọ́n dẹ̀ gbàdúrà kí ìyá wọn má ti lọ síbi tí àgbà ń rè o àgbàdúrà pé kí Ọlọ́run ó túbọ̀ fún wọn ní àlàáfíà o àmì àṣẹ gbajúmọ̀ òṣèré láìdé bákàrè ti ṣe ọjọ́ ìbí wọn bíi ayẹyẹ carnival wọ́n lọ sí ìlú òyìnbó bíi Canada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n tó padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkó láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn níbi tí àwọn olólùfẹ́ wọn lọ́lọ́kan ti ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ àti láti ṣe fàájì a kí òṣèré láìdé bákàrè pé igba ọdún ọdún kan ni o nínú ayọ̀ àti àlàáfíà àmì àṣẹ.